iṣẹ́ iṣẹ́ ìdìjà rẹ̀ o iṣẹ́ iṣẹ́ ìdìjà iṣẹ́ iṣẹ́ ìdìjà rẹ̀ o iṣẹ́ iṣẹ́ ìdìjà àní àwọn ikú bàbá ni ó gbá iṣẹ́ iṣẹ́ ìdìjà iṣẹ́ oríran mi ni mò ń ṣe o ẹni wọ́n jà lè bọ̀ ọmọ jẹ́ ọmọ tó mọ̀ yá rẹ lójú o ó sì ló tán wọ̀n náà bá a kò sí oríran. fúnkẹ́. kò sí ẹni tó nínú àmúṣe wáyé wọ́n farabalẹ̀ tó fi kọ̀mùsọ̀nù tó lọ́ bá mi lódò kò sí ẹni tó bá mi sọ́kùn bí akínní kan àwọn kì í wọ́n ti fẹ́ káwọn náà lónìí kamu ṣe nonsense wọn sì èmi àṣẹ nílé wọn bẹ sára ga ẹ bí orí ẹran kí ẹ̀kọ́ mú wago fún mi o kò sẹ́ńtì tẹ̀lé wago fún mi nǹkan jẹ́ àyèrè mo wá pọ́n mi ni ilé kẹta ni gbé mo wá pọ́n mi ni kò sẹ́ńtì tó lè ní kí wọ́n wá pọ́n mi bí ẹni tó bá ti wọ́n kó nǹkan jù kó lọ sí water corporation sínú yàrá rẹ̀ torí ọ̀rẹ́ mi gbẹ̀mí gbẹ̀mí lọ́nà ṣùgbọ́n kò sẹ́ńtì tó lè ní kí wọ́n kàn mí bí ayé àmọ́ àyàdá gbogbo ẹ̀rú ni ilé ẹlẹ́jọ́. tó bá yá ọ ọ bọ bí ọmọ kan mi ṣùgbọ́n Tẹ́lẹ̀ wá sọ, kò sí ara dáa. Ìbọn ìsọwọ́ gínigín. Ẹ̀sìn, ọmọ kò mama. Aku ọmọ òsì Eh, Ẹ lórí ládùúgbò ìyìn àkàrà wọn ilé ìgbélú yẹn. Lórí sáńkó bí sáńkó rà síbi. Wọ́n ilé ìgbélú yẹn sí kí ni sè. Kábí ìgbélú yẹn. Akúmọ̀ orí sẹ́kẹ̀ ṣe sọ̀rọ̀ sáà sàánú. Ẹ sọ pé wọ́n jẹ́ ìlà rẹ̀ wọ́n wọlé lálẹ́. Kọ́lọ̀ sàánú. Àwọn ilẹ̀ ti sílẹ̀ ti ẹsẹ̀ tó lè nìyẹn kan lára ẹ wọ́n bá ń lódò ni ó ní ìgbéraga kú ọ̀rẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀ two speak wọ́n mọ̀ sí ara dáa kí wọ́n mọ̀ gbọ́ náà à lẹ́sẹ̀ ló wá ń bí ó fún mi síbi adó gbèrú mi mọ̀ dákun ẹ̀hẹ́ ayé àdá wu ẹ̀rú ni. ó lè wẹ̀rẹ̀ rẹ̀ tí mo gé mọ́ríyà ẹ̀kọ́ wà débi ọmọ fún mi sàpọ̀ ìrù sórí mi. Please, I want you to subscribe to my YouTube channel, Afusa Comedy. We love you. Thank you. Please subscribe. I disappoint me, but get confusion.